nínífẹ́ àwọn owó tó pọ̀ alimugọ́ntara ti alimujitamiha ti lè ta àkójọ nínà ń dáàbí wàlìfídọ̀ ní owó fàdákà táǹpé ní góòlù owó góòlù àti wúrà àti wọ́n ni haile ní mọ́sáàwù àmọ́tí àti àwọn ẹṣin tó rí tọ́jú àlè ìṣáàwù tọ́já ọlọ́run pàtàkì ẹṣin ọlọ́run pàtàkì ẹ̀ wọ́n àmì àti àwọn nǹkan ọ̀sìn àwọn ó ní alé ìbínú wọ́n bàkárù ó o náà ni àwọn nǹkan ọ̀sìn bíi ràkúnmí màálùú gàdùntàn ẹran mẹ́mẹ́ wọ́n ní àríṣì àṣáyù nìyẹ́ra àkọ́kọ́ sílé oko ọlọ́ni sọ́ọ́líkà àdìmọ̀sí fúrù gbogbo ń dá ẹwà sákàsí ìyẹ́ òdá mẹ́rin báyìí mọ̀tá wílé àyà àti ìdúnlíyà ọlọ́rìngbàdùn ayé lásán yìí ó yàgbọ́nà sáwòdì fi ha ẹwọ̀n gan ọlọ́run ló fi aṣọ sí o ìdí gbáwàrà ọ̀pọ̀ ẹ̀ ọlọ́run ní mọ̀tá wílé àyà àti ni ìtumọ̀ ń gbọ́ wá fẹ́ tú wọ́n ní òdì fi ha. ọmọ ọmọ ti gbádùn láyé lẹ́yìn náà bà wá ọlọ́wọ́ ní wà láàáhù ìdàhù òṣèlú mímọ̀ ọlọ́run ní ìdọ́lọ́dọ̀ rẹ̀ ìtọ́jà ní ààbọ̀ àlèmọ̀rì jíò sálọ sẹ́ríbá ọwọ́ ní ọgbà náà káṣojú kòkòrò rẹ̀ dúnà sí nǹkan ní ọ̀tán ṣẹ́wárí dọ́là ń wí o orí ọlọ́ni o àwa mùsùlùmí náà alì ààbẹ̀ láwọn ẹ̀ mẹ́kọ́ ṣe fún a ṣùgbọ́n dáàbì fún ni pé kọ́má gbé ìgbàgbọ́ wa ọjọ́ ọmọ ilé fún fa ká lè máa mì fún ẹ̀sùn lórí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ ṣe lẹ́tọ̀ọ́ kó níyàwó lọ níyàwó

ni wọ́n fi pọ̀ níjọ ti gbogbo àwọn ànábì yòókù lọ mọ́kò òní fẹ́yàwó ọjọ́ ọ̀bà rí wí orí ànábì yìí àtọ́là máa bá ó ní àmì kọ́ àwùsùn nàti àmọ́ á pẹ̀lẹ́ wọ́n ní ká fẹ́yàwó ìlànà tòun ànábì Muhammad ẹni ọba bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀jẹ̀ pé ìyàwó dì lọ́wọ́ kò ní ìdí bọ́wọ̀ fẹ́yàwó ànábì yóò lè bá àwọn àjẹ́ náà èsì ọ́ lọ́wọ́ àfihàn kò ní fẹ́yàwó ebi wọn ebi dídí ni ó dì wọ́n náà ànábì ní ẹ fẹ́yàwó káwọn ọmọ ó lè wà tí wọ́n máa gbé títí fọ́lọ́mù. àti pé nínú súnà ọlọ́run ni oní ọ̀jẹ̀ kórílẹ̀ orílẹ̀ ayé ọ̀nà sẹ̀mí títí di ọjọ́ tọ́lọ́run ọ̀wà tí ọkà gbogbo ẹ̀ nínú ìyàwó ṣe pàtàkì o kódà tó bá ní owó lọ́wọ́ tó lọ ájì lọ́nà rẹ̀ sì ọba ní ọ̀bẹ̀ náà ń gbówó ní wá tó èkó níbi pàtàkì dé èyàn ọ̀bẹ náà kó ní orí ní ọ̀yọ̀ jọ́sì òpé ọlọ́run wá tún tẹ̀síwájú ọlọ́run ní àti owó sọ́pọ̀ ṣùgbọ́n a máa ṣe àdáyẹ wípé wọ́n ṣe ní ó kò bá wa wájú ọlọ́run ọmọ kò bá wa ọmọ ìjà lọ́wọ́ ẹ̀sùn ah! nǹkan ńlá ni o ìyá ẹ̀ kódà wà ní hẹ́ẹ̀lì ní musa wà má ti àwọn ẹ̀sìn tó nítọ̀jú ábẹ̀ ogójì dípọ̀ náà làwọn mọ́tò ẹ̀rọ ọlọ́run làwọn èèyàn kó lẹ̀ àfijọ́ ẹṣin náà lágùn wáyìí ibi ẹnìkan kan ti wájì náà àánú ọlọ́run ni a máa bẹ̀rẹ̀ kó ṣe fún wa ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n a máa bẹ̀rẹ̀ pé kọ́ ọwọ́ ní ní ti sí ó tó wá wà lọ́kàn rẹ yóò jẹ ọ ya o yóò jẹ ọ ya yóò jẹ ọ ẹ̀sìn mọ̀tọ́nà ọba fi ṣe ọlọ́ ó gọ́wà lọ́wọ́ ó dùn fi ilẹ̀ ó tún dùn mú tó ní láàmù lò fún ìgbéga Islam àníjòkó ya yìí ìsìn lọ́dọ̀ níwájú ìta bàbá wa ọba oníṣàrá àṣẹ àṣẹjọ́pọ̀ yìí àṣẹ ìṣọ̀fẹ́ àṣẹjọ́ lábẹ́rí sí kódà àkáàrì bí ẹgbẹ́ ilẹ̀ gan pé ẹ̀ńtẹ́ ń lo ilé ìlẹ́sìn ní ìdáṣe agbára ọlọ́run àtàánú ọlọ́run ó tó láyé ní òkàn kan rẹ̀ kó gbé Náà ni yẹ wọ́n mọ̀ níra o. Ọ̀tàwà náà o. Ó ń dá ìwínú owó àlàálì. Owó àlàálì ká ní. الطيبات من الرزق قل للذين آمنوا في الحياة إلا خالصة يوم القيامة وذلك نفسر الآيات لقوم يعلمون. Fásílẹ̀ àrárá. Ìṣòwò. Alkùránù ó ní tàbí sí ara rẹ̀ onáàlì súnra rẹ̀ wọ́n tí ọlọ́run sọ máa bẹ̀rẹ̀ ni pé ta ló ṣe ọ̀ṣọ́ tó ṣe léèwọ̀ pé bẹ́yẹn ni ọlọ́run pé ẹ̀gbọ́dọ̀ ṣọ̀ṣọ́ láyé àwọn akẹ̀fẹ̀ ní náà owó ọ̀jọ́ gbogbo ẹ gbogbo ẹ̀ fún wọn tọ́hùn bá jọ gbogbo ẹ̀ fún gbogbo ayé ní ọ̀fẹ́ di kèdè rí. ẹgbẹ́ àìjà àìyá yàgbẹ̀rẹ̀. Ṣáàrà rí múmi ní sí ń gúnmọ́tò, láàrí múmi ní sí ń kọ́lé dáadáa lójú ọ̀nà àlàárí. Ọlọ́run láwọn èèyàn ó di kékeré o lórí àtúnṣe ọ̀kọ̀ kan fún àwọn amúrìnì ṣùgbọ́n tó wá dàdì kí a mọ́ o àwọn amúrìnì láwà àwọn amúrìnì ní áfíìsì àwọn ẹlẹ́sà àwọn àwọn alápáapá gbọ́lọ́n gbọ́ láyé ìjàgbọ́ wá lọ́n wọ́n jẹ́ kí kèsì rẹ̀ bẹ̀yẹ ọlọ́run ń ṣe àlàyé o kódà òjìṣẹ́ náà Muhammad ní àtọ́lá ọ̀dá ó ní tọ́lá ọ̀dá ṣe ìjẹ̀rà tẹ́nìkan ó ní a máa wo ọlọ́run mímọ́ ọlọ́run ó ní a máa wo

kọ́lá jẹ́ ọ̀nà àlàálì tó bá jẹ́ ọ̀nà àràámù nìkan ọlọ́run ní tàwà létí àwọn amúnì wọ́n ni a lè ní agbó agbó nǹkan ọ̀sìn àwọn bàbá wa agbó màálù yóò àwọn ní ẹni ó kọ́lá àwọn ní ẹ̀tún ní agbó màá àwọn àwọn adìẹ ẹ̀yí àwọn ni wọ́n ní o kó sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run ṣe lè wọ o sáwọn wà ń wà ní àrísì kò tú sí tó burú bí oko pápọ̀ gbogbo ẹni ọlọ́run ní àwọn ẹni ọlọ́run náà ni wọ́n fi nípa ah, á gbogbo èèyàn yìí éka sùn yìí àwọn bàbá yẹn ní ó ọ̀gbìn ìrẹsì yìí ó àwọn ni ní ó ọ̀gbìn kòkó yìí ó àwọn ni ní ó kó sí ń tó burú torí àwọn ẹni ọlọ́run náà kùkú máa fi ṣàǹfààní fún ọlọ́run ṣe lè wọ ọ̀dọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fún kó o fi dúpẹ́ bọ́lọ̀ wọ́n ní àrísì ìdán kó gbọ́ta ẹ̀kàrọ̀ ọlọ́run ní àwọn oríṣiríṣi ẹ̀ẹ̀kẹ́gbì nǹkan bí ilẹ̀ wà tó yẹ ká gbì nǹkan sí àmẹ́lùsọ̀ ó ṣàjọ́ àfáwọn tí àwọn tí ń dáko àwọn àfúnyí

nǹkan oko kò sí tó burú bẹ̀ ẹ́ nílé oko gbọ́gbọ́ ànábì ṣàdúrà fáwọn tí ń dáko ọ̀ráwọn ní bọ́lọ̀ ń dúró àwọn ní bọ́lọ̀ ń dúró ọ̀kan ní àwọn sàdé ó ṣe jáúdà lọ́bára àwọn kan ní ara wọ́ra fẹ̀ dákun ọlọ́run jàre ọlọ́run owó lákòlákò ọjọ́ lu àwọn àmì lẹ́yìn sọ abẹ́kẹ̀ ni ẹ̀yìn ìwọ náà wọ́n ni àwọn bọ́lọ̀ ń do a onídà nígbà wá dé lágbóhùn ìwádìí tí wọ́n láwọn tí wọ́n ń sin irúgbìn bọlẹ̀ àwọn ni wọ́n lọ pè wá pé àwọn eléyìí ń bọ́lọ̀ ń àwọn tí ń kí nǹkan pé ọ̀gá ìbọ́lọ̀ ń ni irúgbìn torí ẹ̀yin lẹ gbọ́dọ̀ ń o ẹ̀yin lẹ dá kọjá akéyìn kọjọ kalẹ̀ lásán kódà àtìlẹ̀ bá wà ọ̀pọ̀ dáadáa ẹ̀mẹ́bí ṣàdúrà pé àwọn tó bá lè máa tẹ́ lè tájú nǹkan sí ọjà ní bàbá wa bàbá wa tó ibi tọ́lọ ń gbé yìí tọ́gbà wá sọ̀rọ̀ kò sí àwọn nǹkan ìléèwọ̀ fún wa o káwà múmi ní o káwà náà ní ọgbọ̀ òkú tọ́pọ̀ tọ́lọ́run láàrùkú máa fi ṣe èdè kúkú ní náà tọ́lọ́run lẹ́bí ń ṣe ẹbẹ̀ lọ́run ẹ̀kẹ́ ní ẹ̀ṣẹ̀ mi gbàlágá kódà òṣìṣẹ́ láìkẹ́ àtọ́là máa ń bá ó ní máa ní mùsùlùmí يدرس دارسا أو يشرع شارها فيأكل منه إنسان أو طير أو حيوان إلا كانت له صدقة ọ̀pọ̀ èèyàn ni ó ti àánú ọlọ́run nípa arúgbìn tó gbé ni ó ti pàṣẹ rẹ̀ wà ìjẹ́ náà ọbádà ìkàmọ̀ náà torí gbogbo olúgbìn tó gbìn tí ẹyẹ jẹ́ ń ọlọ́run bù wọn kọ́ ládà ètò ẹran tó délẹ̀ tó jẹ wọn kọ́ ládà ọ ètò èèyàn náà délẹ̀ tó jẹ ó ṣe pàtàkì o adáko ó pàtàkì o ètò dáàbí ní pé bàbá tí ọ̀kan náà àwọn àlífà ó ń ṣe fàájì ó ń gbatẹ́gùn ló bá rí bàbá kan tó ti dàgbà bàbá àwọn bá ń bẹ̀rẹ̀ nígbà tó ń lọ ọ̀pẹ ó tó ń lọ àgbẹ̀ ó wá ya àlífà yẹn lẹ́nu àmì àmírù yẹn ó wá ní kí àwọn èèyàn ó súnmọ́ lọ bàbá wọn bàbá ẹbí léèrè ẹbí bàbá léèrè kí ní ṣe ọlọ́run ni àgbọn ni òun sì tún lọ ọ̀pẹ ó ní ẹbí léèrè ọmọ ọdún mélòó bàbá ti wọ ọmọ ọgọ́rin ọdún ó ní ẹbí léèrè pé ṣóòṣì rògbọ́ ọmọ wà láyé ọ̀pẹ yìí tí bàbá wo ò lè nàró ìràkòrò ní lọ́rọ́ ọ̀pẹ yẹn bàbá ra wá òkè bẹ́ẹ̀ ah wọ́n ní bẹ́ẹ̀ wíwọ̀n ọ̀dà àmì ọlọ́rọ̀ yẹn rùn létí wípé òun ọmọ wà láyé tí ọ̀pẹ tí ah, ah. torí ìtòun márùn-ún bí ní ọ̀nà sí pé wà wẹ̀lẹ́gírúsù ẹ̀yà kùnú náà ó ní ìbáwà ń jẹ lónìí ṣe báwọn kan wọ́n jì àìgbogbo ẹni bàbá mi rè sí ẹ̀ẹ́dẹ́ jogún oko àwọn bàbá àgbà sáyìn jẹ epo epo wọn sáyìn ah, ah. lẹ́gbì e ń jẹ àwọn kan ní àgbè ó ní kì í tó náà ó ní tọ́jà ní pé tànẹ́jírúsù ẹ̀yà kù káwà náà ó gbìn káwọn sí pọ̀ náà ó jẹ ah! àmírù yẹn ó ó ní kí wọ́n bá ń ọba gbé ọgọ́rùn-ún kan dín náà bàbá ń bá tún lórí ìràkóró náà ah ọmọ ṣe wo àlàáfíà láti dásúmúrà bá dà sí nínà bàbá yá ní ìrìnà ọ̀pẹ́ tó gbọ́dá bá ń lọ tàbí ń lọ́rọ̀ àníbà yẹn kò tí ì ó ní ẹtí máa ń gbé ọgọ́rùn-ún kan ó ní ẹtí lókun ó ń sọ ní pé bàbá yìí ah, ìrònú tó jinlẹ̀ lónìí bàbá ń bá tún gbójú òkè ọlọ́lọ́ ọmọ mọ̀dúgbà o ọpẹ́ àgbọn pé pẹ̀lú ìyọ̀ǹda rẹ ní fi so lẹ́ẹ̀kan lọ́dún ó ti yá aṣọ lẹ́ẹ̀mejì tí ì fún bẹ́ẹ̀ tí mò ń gbìn lọ́wọ́ àníta tún ronú sí ó ní ẹtún jẹ ẹgbẹ́ ọgọ́rùn-ún kí lẹ́mọ̀ tó sọ̀rọ̀ aláǹdọ̀ lọ́rọ̀ àníyàn tó dáa ní kí gbogbo nǹkan àwọn ọmọ wa náà àbá súnà wọ́n jẹ́ àbá ìgbájú ẹ̀ àà hmm. ah, ah, èèyàn nílà àkàrẹ̀ ni ilé àbá ní lónìí bẹ́ẹ̀ bá wọ bẹ̀ ah. ẹ̀dùsùdí bá ti bára ti rí ẹni tí ń takòrá ní ìgbẹ́ o àbí? àà ọlọ́nkọ́sà ní wa o ló fi yá pé táà bá rí àmì tó kọmọ sílé kéwú àti wọn ọmọ náà fi ilé kéwú ní bàbá kì í ṣe pé ń bọ̀ bá jáde kó wá kọ ní bá ṣe kírun bá ṣe gbáwẹ̀ ẹ ti ń kí kẹ tó bi ṣùgbọ́n fóun náà lè nípa tí ó kò lọ́la nípa báyìí ibi tá a ti lọ òun òkò dídá ó ṣe pàtàkì ó ṣe pàtàkì gan gbogbo ẹni tó fún ní ààyè àwọn abáa jẹ́ àdáàjọ́ máa kéwú nípa pé yẹ́rẹ́ ẹ̀mà pé tó wá di gbé àlùkà náà àwọn mẹ́rin ni wọ́n mọ̀ sáré lọ àjẹ́ náà àwọn mẹ́rin amẹ̀lẹ́kọ̀ọ́ wà dá wọn dúró bí ẹ̀ lé wọlé lẹ́ẹ̀kan náà ẹnìkan ní ọkọ̀ wọlé ìran mẹ́rin ni wọ́n máa dìjọ pé àwùfẹ́ wà jẹ́nà lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà gbogbo ẹ̀rẹ́ ilé àjẹ́nà ọ̀gá náà wọ́n ní àwọn wúlà márùn àwọn àfáà àfáà súnà wọ́n pe àwọn àwọn odò ẹlẹ́ẹ̀kejì ní àwọn àgbìnìyàáhù àwọn ọlọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní àwọn fúkàrááhù àwọn tálíkà ẹlẹ́ẹ̀kẹrin ni àwọn òjì ájì àwọn tó ṣe ájì ntuli ọlọ́run amẹ́rẹ̀rin wọ́n pẹ̀ àwọn aláìwọlé o ẹ̀yin lẹ́kọ̀ọ́wọ̀ ọlọ́wọ́wọ́ àrán jíbí rírì sí wọn gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe wí wọ́n wà béèrè pé ẹ̀yin ọlọ́rọ̀ ẹ̀yin lẹ́kọ́ fẹ́ wà ìjẹ́ náà wọ́n bẹ́ẹ̀ ni kí ló dé Ọ wà bẹ́rẹ̀ ètò ìbò láti gbọ́ àǹfààní pẹ́kẹ́ náwó sójú ọ̀nà ọlọ́run ó ní ó pẹ́ àwọn àǹfààní o ó ló pè dà nígbà ẹ̀ ma mọ sùúrù ẹni sùúrù ẹ̀mọ́ àìṣáájú lágbára pọ̀ ìbìrí ìlú òpè ń bolẹ̀ ti gbọ́ ìgbà ń kọ yín níṣẹ́ ájì fún mẹ́rin sí mẹ́rin sí wọ́n gbà wọn àpá bẹ̀rẹ̀ ẹ àdíṣù ẹ ṣáájú àwọn ọ̀gá yìí ẹnì kẹta wọn ó ní ẹ̀nà àwọn sọ́jà sójú ọ̀nà ọlọ́run tí wọ́n kúkú ṣàìdí wọ́n pẹ̀ àwọn làwọn tẹ́jì àwọn tí gbogbo wíwí àwọn làwọn aláríwọ̀ ogun ẹ̀sìn wọ́n gbìyàn pé nígbà ẹ ti gbọ́ ta ló ṣe ń lójú kòkòrò pé kẹ́ẹ̀ kú sójú ogun ẹ̀sìn ó wọ́n bá wọn àfáàní ẹ̀yà ní sùúrù àwọn àfá àwọn wà dúpẹ́ ní àwọn tí ó dùgbà a àwọn mẹ́fẹ̀ẹ́ta yòókù yìí àwọn afẹ́ yọ̀ọ̀dá nìkan kọ́sáájú wa wọ́n fẹ́fẹ́ yọ̀ǹda ń gba ọtí ní wa wá fún ṣé àwọn agbókù fún ni àbí àwọn ọlọ́rọ̀ tí wọ́n lówó lọ àbí àwọn àlàájì àwọn torí bí ìbá kúkú sí owó wọn tí wọ́n ń ná fún wa àwa náà ò ní láyè máa wo síra wípé ìtọ́lọ ń wí o iṣẹ́ ájì àwa náà ájì àmúlámọ̀ bá kiri ló fi jẹ́ àwọn tí wọ́n ń náwó ẹkú oríire o fẹ́ẹ̀ náwó yín sójú ọ̀nà náà yóò máa pọ̀ sí o bọ́lá wọn bá ṣe fún ìwọ àtẹ̀mí náà ni a máa náà mọ́pọ̀ òdíwà wápọ̀ sọ́gbọ́ máa fún yàn bẹ́ẹ̀ olùwà nínú yóò fi ti dú sáàtì mi sáàtì yìí pàmì àkójílà lè ìrísí kò mú báyìí yóò fi ti ní máa kà òláwù láàyè bàlíkò láàrù náfúsá ní ìlànà àgbà ẹ̀yà náà lọ́rù bá dà ó ṣẹlẹ̀ ẹnu tó ní wọn náà fún yàn bẹ́ẹ̀ tó ti gbọ́ o wọ́n sọ àwọn ahụ àwọn àwájìyà náà o tó àti báyà ìdélẹ̀ o ọlọ́run ò ṣe léèwọ̀ pé a ṣe ní nǹkan ayé o àti ṣàlàyé o kọ́sàmọ́jì kó bá wa a ọ̀nà tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run wá tẹ̀síwájú fún wa. olùwà ní kú ní ìyá muhammadu kú ní nìkan oníkà tó wọn èèyàn rẹ wípé àwọnà bí òkun oúnjẹ́rùkún ṣé kí fún ní ìròbí o bí haẹ́rì ní ìsàlì kan ohun tó lóore ju èyí tá a báyìí lọ àlìmọ̀dì kúrò nínú àwọn aye abọ́ndásírò onye ní ìsìnkú àánú tàkìrírù náà àgbọ̀yé tá a fi díẹ̀ múlẹ̀ náà wípé àwúnà bí wọn pọ́n nwa wa fún nírò nínú àṣírí náà o fáwọn tí wọ́n báyọ ọlọ́run ni yẹn ọ̀rọ̀ tá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ ìròyìn mímútàdá òhú mímútàdá rẹ̀ ni jàǹdà tó ń dájú rí ní tàbí alẹ́ àní hálù anáà ni ọgbà àdẹ̀rà àlìjẹ́nà ètò pé àwọn odò ń sàn níbẹ̀ nàfíyà ayé mùkádàrí náà lòhùn àti kádàrà pẹ́ntọ́ bá jẹ́ náà àà ibẹ̀ náà ẹgbẹ́ o ọlọ́run ṣe rẹ̀ o àà ní alága jẹ́ ní adéjà lọ ni àpò mẹ́mọ̀ kódà àmẹ́mì ìgbà àtàlà máa ń ní àtàlù bá tó ń bà wá tó ń ra ìgbàjì ló lẹ́yìn ìmọ̀ ní nǹkan ká jẹ́ kú o

kò náà bóhùn ọ̀sẹ̀ náà ní pàápàá láti ẹgbẹ́ ìyàn ronú ẹ̀ kò ẹ̀ ní ọlọ́run sí lẹ́dà ni wọ́n wà fún ní ọ̀bẹ láàrin àjẹ́ náà àti àwọn ọmọ ọmọ náà wọ́n kò kọ́ wá tó bá ọ̀nà ọ̀bẹ sókè Hulúdùn bìlá mọ́tí, hulúdùn bìlá mọ́tí, hulúdùn bìlá mọ́tí, hulúdùn bìlá mọ́tí. Ẹyọ́ máa ń jẹ́ náà ọlọ́run ti àfihàn wọn. Ẹ kú oríire o, ẹdẹ́gbẹ̀ ẹ máa gbé kò síkú mọ́ o. Hulúdùn bìlá mọ́tí. Ikú sí nípa àyàn náà láti dúnbẹ̀ yóò ní ọ̀gẹ́gẹ́ tó wà tó tàájì wọ́n wà kọjú sáwọn ọmọ náà àà ìgbàmìjọ́ wà lékún fún wọn wọ́n kọjú sáwọn náà tó tó ẹgbẹ́ bí a mọ̀ jò ẹ̀ sí mọ́ àà táwọn ìrètí pé kọ́lọ́ wọn pa àwọn ìrọ̀lá ẹ̀fún wọn bí ẹ̀ mọ̀ àlùjẹ́nà lọ́lọ́wọ́ yàwó léṣe o wọ́n lè dé bẹ́ẹ̀ náà la ti ń gbé àwẹ̀ o ẹgbẹ́ fún àwẹ̀ ní sẹ́sẹ́ o ó sì ń lọ díẹ̀ díẹ̀ mélòó lọ́dà lónìí àgbáfàgbà mẹ́ẹ̀dógún aláàgbà tí ó lábẹ̀ ó ti bà náà wà dúpẹ́ o. ẹnu àwọn àtòkù iná mọ́nyẹ̀wọ̀n èdè àrùwà ọ̀ ya yọrí ẹ̀ pẹ̀lú ayọ̀ ó sì gbà lẹ́sìn fún wa torí ká lè wà nìyẹn la fi ń gbà àwẹ̀ o gbogbo tí wọ́n ń kà fún a nípa àwẹ̀ ẹ̀jẹ̀ ká tẹ̀lé o bó wá sì tàn pé báwẹ̀ náà bá tán gbogbo ajáde gbogbo ń tá a ọlọ́wọ́ rẹ̀ àrìjẹ́ náà lọ olúwa ní hálì dìnà sí á táà bá ti wà nìjẹ́ náà ọdẹ̀ láàmà gbé alìmọ̀kàdàrí náà lòrò lórí àti kádàrà tó gbére lásìlẹ̀ ìyà ìṣáájà àdúwá táà bá ti wọ̀ wàá ti wá jùmù ara tó àwọn obìnrin ń bẹ lálùjẹ́ náà tí wọ́n má kangakanga nínú ìhàyẹ́lì wọ́n ń ṣe hélà ìrẹ̀gẹ́rì yà ní tọ́jọ́rẹ́ wọ́n ìṣẹ́jẹ̀ ẹ̀bí mọ́ ní máa yá sáàkì sílù tá lè pè ní dọ̀tí kò sí lára wọ́n àwọn obìnrin náà ọlọ́run ní bákan náà o òun ọlọ́run tó wá wà ń bẹ́ o wà lọ́nìhì a sì lè dáàmà rẹ̀ ó tí ó sì jẹ́ rùlìwà rẹ̀ lóga táàmì èdè méjì ni ó jẹun ẹ́rì lákẹ̀sírú ó náà ní ìyọnú tó pọ̀ nínú láàyè látọ̀dọ̀ ọlọ́run máa jẹ́ ti wá ń bẹ̀ olúwa níwà láàrò èrò lè lè dà ọlọ́run rí báyìí jẹ́ sí kùlá mímúhúnú bí àmọ́nì yìí ọlọ́run ó fi yọ́ọ̀sùn oníkálukú lẹ́sàn-án sẹ́ rẹ̀ o ẹni tí ń ṣe dáadáa máyé ṣe o ọ̀gbẹ̀sán o ìwọ́dọ̀ ń sá ìdá sí wá ń bẹ o ọlọ́run ń bọ̀ o. ó lè kó ìṣẹ́jú mẹ́wàá báyìí tẹ̀síwájú ìṣẹ́jú mẹ́wàá yóò tún abágbó ọ̀dá ni.

wọ́n tún sọ pé ọlọ́run o àwa ti gbàgbọ́ o torí o wa o ó sì là wá kò nínú ìyá náà níjẹ́ ìyá náà jẹ́ wà Ọlọ́láwọn bá wí yìí, àwọn náà ni àwọn alátẹnura káàgbé yìí sùúrù. Àwọn olódodo nínú ìgbàgbọ́. Àwọn tí wọ́n tẹ̀lé àṣẹ Ọlọ́run. Àwọn onínàwó sójú ọ̀nà Ọlọ́run. Àwọn tó rẹ̀ pé wọ́n máa tọrọ ìdáríjì Ọlọ́run lásìkò sáàrì. Ọlọ́run ní òun jẹ́rìí. Wípé kò sí ẹni kankan náà àti òun ọlọ́run. Àwọn mẹ̀lẹ́kà náà jẹ́rìí bẹ́ẹ̀. Àwọn onímọ̀ náà jẹ́rìí bẹ́ẹ̀. Ọlọ́run ọba dúró lẹ́yìn tí ń ṣe déédéé.

pààrọ̀ ọ̀rọ̀ yìí ìtafẹ́sọ̀ yìí láti ọ̀rọ̀ tó ṣáájú àlàdí iná yàkú lónà àwọn tí wọ́n máa sọ pé àṣíyá rọ́bà náà olúwa bá wà ò iná náà màmá o náà gbọ́ fájúfírí lànà torí náà torí ìgbàwọ̀ tá a gbà yìí fáwù sàràbí àmà fáà sì torí fáàrin ìsáàbà wá lásán àbú ayẹ́kọ̀rọ̀ fún ṣáájú ẹ̀ tààgbà sí torí náà torí ìgbàgbọ́ wà yìí ṣọ́ àti tójúṣẹ́ rẹ̀ gífírí lànà ọlọ́run ò dárígbì wá sínú bàná àwọn ẹ̀ṣẹ̀ wa wákìí náà àṣà àná làwà nínú ìyá náà mọ́jọ ọ̀tọ́ sí wa àṣọ́bìnrin náà ọlọ́wọ́ ìròyìn àwọn ẹni rẹ̀ pé àwọn alátẹ̀mọ́ra àlẹ́tọ́ hátì lórí ẹ̀sìn ọlọ́run wàá nìyí máa ṣìyẹ́tì wọ́n tún ṣe àbẹ̀mọ́ra àbẹ̀mọ́ra ni wọ́n ní tí wọn ò fi lọ dẹ́sẹ̀ sọ́lọ́run ọjọ́ náà tù ìròyìn fili kìnnà fílímọ́nì àwọn tí wọ́n sọ òdodo nínú ìgbàgbọ́ wọ́n lè kọ́ ní ìfìnà àwọn olùtẹ̀lé tọ́lọ́ àlùmùtí náà lè là tọ́lọ̀ ń bá wí ní wọ́n bá wọ́n mú ìfìnà àwọn alẹ́mọ́tàsọ́dì fìnà àwọn onínàwó ń sàánú wọ́n lè mú sáàjì náà bí i àṣìyàn àwọn tí wọ́n máa ojú wọn fẹ́ wí nígbà ọrụ lójú sí ìlànà àbá wa dáríjì wà nílé àṣìárì láti kó sàárì àwárìrì lè jẹ́ bẹ́ẹ̀ ìkẹyìn òru àsọ́jú ní síkírì ọlọ́run dá àsìkò yẹn sàlẹ́sà láti dá akọ ẹ̀ lẹ́ánà àwátítò lè dá fúláàtì torí pé ó àsìkò tọ́pọ̀lọpọ̀ ọmọ wà nínú wọ́dà sọ́tì náwó sì tó mú máa dùn àwọn ẹni ọlọ́run ni wọ́n wá dìde wọ́n rọ̀jú dìde wọ́n wà dìde ọlọ́wọ́ ní ṣàídà láàrùn pẹ̀lú àwọn dàláìlì àwọn ìtọ́ka wọ́n ní ayé àti àtàwọn ayà náà lọ́lọ́run fi júwe ara a pé àná ń òun ọlọ́lá ìlà ìlà wà tí ló wù ú àti ọ̀gbẹ́gbẹ́ atúlẹ̀sì mọ̀ ní òdodo àfiwọ́ ọlọ́run ọlọ́run náà ni ọba tó fẹ́ pé ṣàkóṣà ìdá mọ̀lá ìkátù àwọn mọ̀lẹ́kà náà jẹ́ ìbẹ́ẹ̀ nínú ìtìráyì wọ́n fi nílẹ̀ ọlọ́run náà ni ọba ọ̀kan ṣoṣo wà owó lóní rírìn àtàwọn nínà ní àǹbìyá yìí nínú àwọn ànábì ọlọ́run ó dára wá nínú rìnrìnà àtàwọn onírìnà àwọn náà jẹ́rìí bẹ́ẹ̀ oníwájẹ́ ní pé ana òun láìláìláhùn àwọn olùlú ní àlàáfíà ní ìsìnkáàdì wọ́n ní àdìẹ́ ọkàn pọ̀ lọ́wọ́ ọ̀kan sórí gbogbo àwọn abẹ́kákè ìfọ́rọ̀ yìí o gbogbo ìdára bá ti wú sẹ́yìn tí ọ̀já náà ń dárígbìn wá o náà ń dárígbìn wá o ṣẹ́rẹ́nu kọ́ ìmẹ́yìn àlàyé ń bẹ́ńbẹ́ sáàrin kankan àlàyé ń bẹ́ńbẹ́ o lórí ẹlòmíì gbàgbọ́ bá tú àwọn onímọ̀ ni ó sì gbé fún

لم يكن Anáwù ṣe inú nílí bàtá, ẹ̀kọ́ náàwù ọ̀ṣọ́ ni kẹntọ́mà. Ibi ọba jẹ́ yọ ọmọ lápẹ̀lé, torí kò ní gbówọ́sẹ̀ ní ìsàrẹ̀ yìí tókè. Ẹjọ́ ọba tí ìmọ̀ náàwù nínú èdè lárúbáwá ọjọ́ panimọ́ panimọ́ ya wo tàbsírù wọ́n ní kọ́ ìmọ̀rùn-ún ọlọ́run náà ní kọ́ ìmọ̀ yẹn ọlọ́run tó padà síbi ìròyìn ara ẹ̀ ni owó ọlọ́run ló ń dó déédéé ìdádíbírì mọ́sùlù àtìrí gbogbo ohun tó ń dá òun lòun ṣe àyípadà rẹ̀ wà násìbò mú kápáàtì ní àlálẹ́ háyé ni wàdí ámìnù fi ámánà jùmùlátù tó wá jẹ́ oníṣẹ́ abẹ náà ni àkójọpọ̀ ọ̀rọ̀ tí ẹ̀tọ́ wá pé ẹni wọ́n bá sùn ní ọwà jẹ́nà ẹni wọ́n bá sẹ òun òun ó wọ́n náà bá fi gbogbo ayé sínú náà ọkọ̀lẹ́ jẹ́ ìyẹ ọlọ́run lọ́wọ́ ẹ̀wọ́ ṣùgbọ́n ó kíra rẹ̀ tó dúró Kò sí ọba ẹ̀mí àfọlọ́run ọlọ́run lọ́ba tó tó bí ọba ọ̀jọ̀gbọ́n. A ní ámúdò lè láàárín. Ọlá ní kéde ọla ò. Ọ̀la ní mọ́nà ìsìn ní ọdún láṣà Ìjọba ọ̀kan ní àwọn ọ̀sán náà, lọ́wọ́ màá